ọ̀rọ̀ tí n bá ti wá ń sọ tẹ́nìkan bá tún wá bí mí léèrè béèrè lórí láàrin ọ̀sẹ̀ èyí tí mọ̀ pé yẹ ní ọ̀nù. kò kò èèyàn ni wá nà ó ká sọ pé wọ́n gan ló gbéṣẹ́ fún mi gan wọn bá lóòsè mọ̀ nà ó ká ní wọ́n ló gbéṣẹ́ wá sí mi lọ́wọ́ wọn bá lóòsè mọ̀. àbẹ́wò mọ̀ pé àsìkò yẹn a ti pín ni a ti pín. Now, fàlá tẹ̀tẹ́lifọ̀n àlẹ́ yìí ẹ má yapa rẹ̀ àsọ pé ohun tó túmọ̀ sí òun ni kí ìmáàmù orúkú kí wọ́n má rúkú kí ìmáàmù sùjúùdù kí wọ́n má sùjúùdù tàbí kí ìmáàmù wà lórí rúkú àti sùjúùdù kí wọ́n ti kú mbẹ̀ ojú ń kan ọ ọ̀fẹ́ di ràkúnmí ọ̀fẹ́ di kẹ́tẹ́kẹ́tẹ́ àbí má di kẹ́tẹ́kẹ́tẹ́ o má da mọ́sáàsì rú o yóò tó bá di kẹ́tẹ́kẹ́tẹ́ pẹ́rẹ́ báyìí. masa ó tùlú ọ lórí inú o kò sẹ́ni tí ó dúró àbí ìwọ dúró tẹ́ni tó dúró lẹ́gbẹ̀ẹ́ bá ti turn into kẹ́tẹ́kẹ́tẹ́. now àwọn onímẹ̀sìn gbọ́rọ̀ wọn yé dáadáa ọ̀rọ̀ kejì nígbà gbogbo ìpapọ̀ ni ó wọnú ara wọn ni ọ̀rọ̀ kejì ẹnìkan pè mí ó ti sẹ́ẹ̀dì mẹ́sẹ̀gì ni ẹ̀gbọ́n tó sọ. So. ó ní ó ní ẹ dákun prógrámù ọ̀rọ̀ fẹ́ tẹ́ ẹ máa ń ṣeun tẹ́ ń gbọ́ <laughs> ẹ jẹ́ òbẹ́ amọ̀ lè rí mẹ́sẹ̀gì nǹkan gbà ní ìsìn. ìyẹn rò pé mo fóun tì lẹ́sìn kankan mọ́ kan sáti ẹ̀mí rí báyìí ni. ó ní àwọn ẹ̀rí tẹ́ ẹ máa ń mú wá òun sẹ́ńgbọ́ bí àdìsí bí àyà òun ẹ bá dákun kẹsàn máa bá ní kọ́ kẹsàn máa pósìtì ẹ̀ sódà táwọn bá débì kan táwọn náà bá fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ àwọn náà lè máa wọ́n lè lẹ́rìí lọ́wọ́. <laughs> èmi tí mo wà nínú àìlera pé inú kan yọ mí lẹ́nu ni mo fi ka mẹ́sẹ̀gì mu mo kàn ka mẹ́sẹ̀gì báyìí mo kàn mí báyìí pé ah àwọn èèyàn yìí yìí ọmọ ní agbára o ọmọ ní agbára o odidi tíra akadọ́rì tíra akadọ́rì mo ní ma padà kọ́ wa mo sì ń wo bí mo sì fẹ́ skẹ́dù táìmù náà nìyí. odidi tíra akadọ́rì tá ọ̀kan náà àwọn afáwa ṣe àdìsí òru kan péré ló ń wá ń bẹ̀ látọ́ átàlì màkàlókín fi máa sì yá tẹ̀lé kọ́ọ̀lì ọ̀wọ́ láti dẹ̀ẹ́dókun àdìsí ẹ̀yọ kan tó ń wá ń nù kọsẹ́ni tó béèrè wípé gbogbo ntɛ tẹ̀pẹ̀ ń súnà yìí àdìsí wo ló gbogbo ntɛ tẹ̀pẹ̀ ní kinní kan báyìí àdìsí wo ló sọ bẹ́ẹ̀ ayé sì ń the same thing pẹ̀lú ìzíyà the same thing pẹ̀lú rìsálà ṣe rí ẹ lọ gbọ́ kinní kan yé wípé ojúpọ̀ nìkan ò ní pé káka tirẹ̀ rí ojúpọ̀ nìkan nù gẹ́gẹ́ bí litansi tá sọ pé a fẹ́ ka àdísì ojúpọ̀ nìkan nù. ojúpọ̀nà kejì o ní pé kákànfẹ́ ṣèdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn tàbí kéèyàn ò béèrè béèrè kì gbogbo ẹ̀rí tá à ń yìí la kó therefore a kàn sọ àwọn ọ̀rọ̀ míì ní ìsọ wípé ẹ̀rí yẹn ń bẹ tá ti mọ̀ ntẹ́rí yẹn ń túmọ̀ sí ìwọ tó o bá ti wá rí i pé o fẹ́ ẹ́ lẹ́rìí lọ́wọ́ ìwọ lọ́wọ́ gbalẹ̀ kéwú lọ ọwọ́ <laughs> gbalẹ̀ kéwú lọ láti lọ wá ẹ̀rí yẹn tàbí nígbà kejì bóyá o ti wá ní ẹ̀rí kan lọ́wọ́ ní tiẹ̀ tó tako nǹkan tí àáfàá yẹn sọ ìwọ lọ́wọ́ sọ pé ẹ̀rí tẹ̀mí sì ní lọ́wọ́ tó sọ báyìí tó ó tako ọ̀rọ̀ ẹ sọ yìí kéde kóòtù wa sọ pé ẹ̀rí yín ẹ lọ mú wá standby lọ̀rọ̀ ẹ̀rí standby ó ní ọ̀rọ̀ ẹ̀rí àmọ́ tí a bá kàn sọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ eléyìí tá a bá rántí nínú ẹ̀rí á mú eléyìí tá a bá rántí á mọ bọ́rọ̀ lọ. torí pé nta ntí wọ̀ nídìí gangan jùlọ ó ní àgbọ́yé ẹ̀sìn kó gbọ́ kínní yẹn yé ìwọ tó o fẹ́ lẹ́rìí lọ́wọ́ ọ̀ọ́fẹ́ kan lọ ọ padà sínú àwọn tíra hadith tí ṣe tíra ẹ̀rí ọ lọ mú wa sẹ́mi pé ńgbà míì a lè sọ pé ọlọ́run sọ pé ẹ̀sìn kan tí ń bẹ lọ́dọ̀ òun ní ìsìláàmù a ní sẹ́yẹ̀ aya rẹ̀ àbẹ́ẹ̀kọ́ ni. ẹ̀hẹ́n so ìwọ tó bá fẹ́ wá takò yẹn tàbí o láyà kan lọ́wọ́ tó takò yẹn tàbí o ládìsí kan lọ́wọ́ tó takò yẹn ìwọ àmú rẹ bọ́ sí ìta ó ti yé so ẹ má jẹ́ ká pin àwọn àbá wa lẹ́mìí o wàyí lórí ẹni tó fẹ́ kí asri ní àsìkò ohun tí àwọn onímọ̀ ẹ̀sìn gbogbo ìrun táǹkì tọjọ́rọ̀ yàn mélòó ni márùn ni wọ́n wá pín sí ìsọ̀rí mẹ́ta wọ́n gúrùpù wọn sí gúrùpù mẹ́ta gúrùpù àkọ́kọ́ ni subui ọ̀dàdúró gúrùpù kejì ni zuhuri àti astri ọ̀dàdúró gúrùpù kẹta oní magribi àti ishai nígbà tí wọ́n bá wá ń sọ̀rọ̀ nípa kí ẹni tó fẹ́ kí irun kan tó jẹ́run ọ̀ranyàn kó kí i lẹ́yìn ẹlòmíì tó náà fẹ́ kí irun ọ̀ranyàn àmọ́ tí kì í ṣe irun kan ò tí kì í ṣe irun kan náà tí kì í ṣe irun kan náà gbọ́yé dáadáa gúrúùpù ni o by grouping ni o by grouping ni ní ti ṣubú yìí òun nìkan ṣoṣo ni ọ̀rọ̀ pé ó kì í irun kan lẹ́yìn oníṣubú yìí tí èsì irun ṣubú yìí kò sáàfà kan láyé tó sọ rí pé ó kì í irun kan o lẹ́yìn onírun míì tá a bá ti ń sọ̀rọ̀ nípa sọ̀láàtù ṣubú yìí ò lè gbọ́ lẹ́nu àfà kankan láyé. pé ìwọ tó bá jẹ̀rún kan o tó sì fẹ́ tí wọ́n ń kírun ṣubúrì lọ́wọ́ o kí lẹ́yìn ó ṣubúrì o kò ṣẹlẹ̀ òun nìkan ló dá wà ní gúrùpù tiẹ̀ ní ti ìrun lúrì àti asri gúrùpù kan nìyẹn o lè kíkan lẹ́yìn kejì o lè kíkan lẹ́yìn kejì ní ti ìrun mọ́gíríbì àti ìrun ṣáì gúrùpù kan náà làwọn náà wà. o lè kí kan lẹ́yìn ìkejì o gbọ́dọ̀ kí asri lẹ́yìn magribi o ti jáde kúrò nínú gúrùpù nìyẹn o so ti yé wa báwọn o gbọ́dọ̀ kí lórí and asri lẹ́yìn ẹ̀ tó fẹ́ kírun kíni mọ́gíríbì tàbí ìṣáì so fásiwọ̀ àwọn àfáà tí wọ́n mú wá lórí ìkírun kan lẹ́yìn onírun míì wọ́n lọ by grouping wọ́n gúrùpù wọn ni zuri and asri wọ́n gúrùpù ẹ̀ papọ̀ magrib and ishai wọ́n gúrùpù ẹ̀ papọ̀ subui ọ̀dàdúró. kéèyàn kọ́kọ́ yí ọba ná so kò lè bá ráìsì kọ́ wá sọ pé ò tí kì á sírì ọ wá fẹ́ kí lẹ́yìn onímọ̀ gíríbì rárá o rárá ìyẹn jẹ́ pọ́ǹtì àkọ́kọ́ pọ́ǹtì ẹlẹ́ẹ̀kejì lórí ẹ̀ òní wípé ǹjọ́ o pé sọ̀láàtì by grouping tí wọ́n ṣe yẹn tó fi fààyè gba kó ní lúrì kó kírun lẹ́yìn oní astri oní magribi kó kírun lẹ́yìn oní ìṣáì ǹjẹ́ o mọ̀ pé kìí ṣe ọ̀rọ̀ ìtìfáàkùlù ulama kìí ṣe ọ̀rọ̀ tí gbogbo àwọn àfáà fẹnukò lé lórí abala kan nínú wọn ò ní wọ́n sọ bẹ́ẹ̀ abala kan nínú wọn ò ní sọ bẹ́ẹ̀ so kìí ṣe ọ̀rọ̀ tó dá sí wípé ọ wàá sọ pé anybody tó bá fẹ́ kí zúrì lásìkò asri nítawọn afáàfẹ́ ò ní pé kó kí lẹ́yìn òní asri náà kí sí gbogbo wọn kí sí gbogbo wọn ohun tó sì sì wọ́n débẹ̀ òun náà ni pé ohun tó tì wọ́n débẹ̀ ni wípé wọ́n rí i pé sọ̀láàtù by grouping yìí salat by grouping yìí wọ́n rí wípé ó wáyé nípasẹ̀ ìrìn ìrun onírìn àjò ó wáyé nípasẹ̀ ìrun onírìn àjò tá a bá ń sọ nípa sọ̀látù tẹ̀kídíìmù wàtàkìr ìrun àkísíwájú àsìkò rẹ̀ àti ìrun àfi ìrun tá a lọ́ra ká tó kí àti síwájú àsìkò rẹ̀ oníkẹ́ńtọ́ fẹ́ kí asri kó ti kí lásìkò lúrì ó kí síwájú àsìkò ẹ̀ nìyẹn e, e, e, ìfilọ́ra oníkẹ́ńtọ́ fẹ́ kí lúrì kó kí ní àsìkò asri kò wá sí nínú àwòrán ìrun yẹn tó jẹ mọ́ ìrun asri àti ìrun kíni magribi arabi táwọn àfa ti sí nìyẹn tí wọ́n fi ṣe irun yẹn ní sọ̀láàtù by grouping kò wá jẹ mọ́ irun asri lẹ́yìn irun ní magribi now so wá rí wọ́tọ̀ fẹ́ kí irun asri lásìkò irun magribi wàláì ọ̀rọ̀ rẹ ó léwu ọ̀ọ́mọ́ntọ́ wá ṣe láyé ọkàn kírun ni ó tí mọ́ntọ́ wá ṣe láyé nínú ìṣẹ̀lẹ̀ tí ò yẹ kó common nínú ayé ẹni òun ló wà nínú ìṣẹ̀lẹ̀ tó jẹ́ pé tó bá ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan táwọn èèyàn bá gbọ́ ìdí tó fi ṣẹlẹ̀ àwọn gan ó gbà wípé kò sẹ́ni tí rúdú ṣẹlẹ̀ sí tọrọ rò ní fẹ́ jẹ mọ́ kí asri òdì mọ́ gíríbì ní ọwọ́ rẹ̀ bí àpẹẹrẹ ẹ wo àdìsítàkà nípa bánẹbí ṣe kí ìrun asri nígbà tí oòrùn wọ̀ ìrùn ojú ogun khandak bọ́bá ṣẹlẹ̀ sí wọn náà ṣé ọ̀rọ̀ ayè kí ìrùn asiri lásìkò asiri ẹ́ so ó láti jẹ́sẹ̀ lẹ́kan tó dá sí pé a gbogbo ọpọlọ tó pé yọ pé a ẹ gbọ́ kò tún sí alternative fún wọn ju ìyẹn lọ ká mọ̀ tí sọ àwọn rándanrandan nǹkan táwa ń ṣe lónìí sọ́jà sí pé àti ní kí asri títí tí àsìkò asri ò fi lọ ọ̀rọ̀ òpìlẹ̀ ni pé ìwọ tó ò bá ti kí asri títí àsìkò lúúrì àtàsìkò asri fi lọ ò nídìí ẹ̀ ní o ò nídìí ẹ̀ tọba nídìí rẹ̀ tọba nídìí rẹ̀ ò ní máa béèrè béèrè pé. síyàn lè kí asri lẹ́yìn oníkíni o magribi kí ló wálé ayé wa ṣe ẹ́ ládùúgbò gbogbo ẹ̀dẹ̀ tẹ́sìn ti mú wáyẹ pé nínú gbogbo májẹ̀mú irun májẹ̀mú táàfi nírun tó ń lọ bíi márùn ìkọ̀gùn sí kíbùlà ìbò ìhòhò. kásìkò òrùn ó tó kí ni wíwà ní mímọ́ ọmọ kan ara máa gbogbo ẹ̀ èké ní ìkọgún sí májẹ̀mú ni kọ́lọ́n tó lè gbàrún ọmọ tí wọ́n pè ní ìhòhò ara ọkùnrin àtobìnrin òòbò kọ́lọ́n tó lè gbàrún ìkẹta kásìkò òrùn kó o tó lè kírun kọ́lọ́n tó gbà tó tiri ni o gbọ́dọ̀ within the àsìkò rẹ̀ within àsìkò rẹ̀ ìbẹ̀rẹ̀ àtìparí rẹ̀ ìrun ẹ gbọ́dọ̀ bọ̀ sí àárín ẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ outside àsìkò ẹ̀ májẹ̀mú ni kí tún ni. ìwà ní mímọ́ lílálùwàlà sáà tí ì mọ́ ni. àtọ̀hárà ok gbogbo májẹ̀mú tí wọ́n gbé kalẹ̀ fún ìrun kíkí yìí ǹjọ́ o wípé gbogbo rẹ̀ ló ṣe é fọ̀góò gbogbo ẹ̀ ló ṣe é jálẹ̀ illa wahida àyàfi ẹyọkan àyàfi kí ni ẹyọkan òun náà sì ní àsìkò irun òun ní àsìkò irun. ká sọ pé o fẹ́ kírun o ní kápá ìmọ́ra ó kírun bẹ́ẹ̀ fọlọ́hún ká ló fẹ́ kírun o ní kápá àti kọgbú sí kíbúlà ó kì bẹ́ẹ̀ fọlọ́hún ká ló fẹ́ kírun o ní kápá àti daṣọ́bo ìhòòhò rẹ ó kì bẹ́ẹ̀ fọlọ́hún ok tọ́ba bá wá di ọ̀rọ̀ àsìkò irun ọlọ́run ò gba ẹ́síkúsì kò gba kí excuse kò gbà á torí kí ni òjò gba excuse rèé o ìwọ wò ó ṣe irun yẹn ní by grouping irun lúrì láti ìgbà tóòrùn bá ti yẹ̀ látàrí títí òjì ó fi dọ́gba sí object minus òjì tó wà nílẹ̀ lásìkò zawal ní asiri ó tó wọlé asiri náà wàá wọlé títí oòrùn ó fi wọ̀ ẹ jẹ́ calculate by hours hours òyìnbó ká ní zawalu ṣẹlẹ̀ láago kan ok gurupu shamsi yóò ṣẹlẹ̀ ní bí aago méjì alẹ́ à ń sọ nípa torílẹ̀-èdè tiwa ni o ok ẹ wá bá mi sí wákàtí yẹn six hours torí ọlọ́run òòrè ọlọ́run ọba rẹ sìn for complete six hours just four raka just four raka Ra, raka mẹ́rin fún lórí raka mẹ́rin fún asiri ṣé bákọ́rà ló fẹ́ ké ni ẹ́ ṣé wọ́n ní kó o ké bákọ́rà ni ṣé wọ́n ní kó o ké alimurọ́ ni ṣé wọ́n ní kó o ké suratu nisa ni wọ́n bá ti ké iná àtẹ́yìnà kàlìkà fara ó ti lọ wọ́n bá ti ké kúlúwà láwọ̀ ahàdùn aláwọ̀ sọ́mọ́dù ó ti lọ. kódà kò tún lé débi pé ò lè ké kúlúwà láwọ̀ tán kó kàkó sọ pé kúlúwà lọ́hùn ahàd ó ti lọ kí ló tún fẹ́. ọba ń béèrè béèrè pé ẹ̀ ṣe oní asiri sọ lè kírun lẹ́yìn onímọ̀ gíríbì for complete six hours ó mọ ń tọ́ ṣe láyé o wàlẹ́ ọ̀ mọ ń tọ́ wá ṣe láyé. kásọ̀ pé orin àjò ní ọ ìdẹ̀kùn pé kí méjèèjì papọ̀ lásìkò ọ̀kan nínú méjèèjì níbo ló ń lọ láti aago kan ọ̀sán títí dàgbé méje alẹ́ tó ò ti ní rọ́pọ́tínítì láti kí méjèèjì. bákan náà wọ́n tún fún ọ lẹ́dẹ̀ pé èyí oníraka mẹ́rin mẹ́rin kí ní rákà méjì méjì kí ló tún fẹ́ kí ló tún fẹ́ àmọ́ torí pé ọ̀ mọ tó wá ṣe láyé gbogbo ẹ̀kọ́ yìí kò yí ọ tàbí ó yí ọ ìfẹ́ inú ló ń lò kí ló tún fẹ́ ọ̀wá ń bẹ̀rẹ̀ pé sẹ́yìn àlẹ́ kí áṣírí lẹ́yìn onímọ̀ gíríbì tó wá máa gbọ́ àwọn àáfàá wa wọ́n tún wá pín sí méjì lórí ọ̀rọ̀ rẹ̀ ìwọ tó kí asri lásìkò rùn mọ́ gíríbì in spite of those all those uh, àǹfààní rúksọ tọ́lọ́ ń ṣe fún wa òun àwọn kan ní ọlọ́run ò ní gbà irun ọlọ́run ò ní gbà wọ́n sì mẹ́rìí wá fàwa ìlú lè lè mú sọ léènì alladhina hum an salatihim sahun sáàhí ni ọ́ sáàhí ni ọ́ ó gbàgbé ó gbàgbé ìrun ni ọmọ ọmọ gbàgbé ìrun ni títí gbogbo àsìkò ẹ̀ fi lọ́mọ lọ́wọ́ àwọn kan dúró ń do pé má wulẹ̀ kí mọ́ má wulẹ̀ kí mọ́ ó kí zuri ó kí astri ó wá di mangaribi lọ́sẹ̀ wà rántí pẹ́yẹ kó kí zuri àti asri má wulẹ̀ kí má má retí ìyọ́ ọlọ́run lórí ẹ̀ ni. kí ló ń bá ká kí ló fẹ́ dì tó di dangote ni ní ọjọ́ kírun fọlọ́n ṣé dangote kan ọmọ kírun fọlọ́n ni kọ̀ọ̀kan lójú oorun ni. torí mo gbọ́ pé mo ní abẹ́ ẹni máa gbà kó tó lè sùn ìwọ gan tó lówó tó Dangote gan sórun rẹ balance mọ ni àmọ́ mọ̀ pé owó ṣòro ní lọ́wọ́ ni èèyàn sábà lójú oorun tó bá ti ń lówó lọ́wọ́ owó dùn ní ni ṣùgbọ́n èèyàn yàn kì í lójú oorun mọ́ aláwọ̀ sànù wa so àwọn kan lọ nínú àwọn àfa wọn ní ọlọ́run òwúlẹ̀ ní í gbà wọ́n ní àpèjúwe rẹ̀ ó dà gẹ́gẹ́ bí àpèjúwe tó lọ gun àràfà lọ́jọ́ kejì àràfà o ò ṣe hajj àsìkò tí wọ́n ń gun àràfà lọ́wọ́ o ò sí ń bẹ̀ olóòbísì wọ́n wá parí àràfà òwòsẹ̀ wá lọ wọn ò ní kọ hajj fún ọ bọ́ bá ní hajj míì ṣe láyé èyí tó ń bọ̀ sọtọ́ bá nírun míì kí fọ́lọ́hún èrò tí ń bọ̀ òní kò kí. àwọn kan dúndùn bẹ́ẹ̀ nínú àwọn tó dúndùn bẹ́ẹ̀ ni Sheikh Albani wa rahimahullah àwọn kan wá dúndùn pé bọ́lọ̀hún ò tiẹ̀ ní í gbà ókì. bọ́lọ̀hún ò tiẹ̀ ní í gbà á àwọn náà gbà pọ́lọ́hún ò ní í gbà ó wọ́n ní ṣùgbọ́n ó sì jẹ ọlọ́run ní gbèsè yẹn náà sẹ́ ó sì san náà ni ó sì san náà ni o ẹ dákun àti ọ̀rọ̀ kìíní àtọ̀rọ̀ kejì èwo ló fi ti ẹnu méjèèjì àwọn kan ní ma wulẹ̀ kí tọ́lọ́lọ́hùn ní gbà àwọn kan sọ yí pé bọ́lọ́hùn tiẹ̀ ní gbà mọ́ ó sàkí náà ni èwo nu méjèèjì gẹ́gẹ́ bí mùsùlùmí tí ń wá yọ́nú ọlọ́run tọ́mọ̀ pé ntọ́lọ́ ń dáhùn fún gangan ní ìjọsìn ọ̀rọ̀ burúkú yìí máa sábà àrùn mi nú kíyàn bí mi léèrè pé kíyàn lè kí á sílá síkò mọ́ gíríbì àwọn ìbéèrè yìí máa fọ̀ mí lórí ni pé ah, kí ló wá sí láyé gan ná ayé sì le tó báyìí lọ́dọ̀ tiẹ̀ ṣé ọ̀kadà yìí náà ni ó ní àsìkò èrò àsìkò rọ́ọ̀sì ẹ̀ kọ́dà tó bá ń wọlẹ̀ sọ́ọ́ wọlẹ̀ dáago méje alẹ́ ni so ti gbọ́ wa ní sìn èmi ò mọ pírọ́blẹ́mù wa so nínú gbogbo mẹ́jẹ̀mú tí wọ́n gbé kalẹ̀ fún ìrun táǹkì tí àsìkò ṣe kí ni ó yàtọ̀ wọ́n lẹ́nu tó bá jí tó bá rẹ̀ pé o lè ti kó gbogbo ilé ẹ̀ lọ kò rẹ́ẹ̀dì kankan tí sí pé ẹ dákun ẹ fún mi lásán kí n fi kírun wọ́n ti jí tó ti rí pé òòrùn fẹ́ yọ kó kírun ẹ̀ ní ìhòòhò ọlọ́run ó gbà kó kírun ẹ̀ ní kíni ìhòòhò ó yàtọ̀ sí ìwọ tó o tó o sí ìhòòhò ọlọ́run o torí wọ́n bá débẹ̀ oògùn sísà tí àṣìṣà lọ bá débẹ̀ ọlọ́run ò ní ṣùgbọ́n ẹni tó jí ẹnìkan ti jí bẹ́ẹ̀ rí tó ga sí wípé kò rí nǹkan kan lára rẹ̀ wọ́n sì kó gbogbo tí ń bẹnu ilé ẹ̀ pátápátá wọ́n kó lọ. so kò rí yàn ké sí àsùnbà sì tó ọwọ́ àwọn pé à sẹ̀sán pé táìmù àsùnbà gbogbo táìmù àsùnbà ó pẹ́ parí wákàtí kààbọ̀ ni ká sọ pé fájìrì ńlá ní bíi five thirty nígbà tí ó di tó seven tàbí seven òun ti yọ nílùú ti wá o òun ti yọ so ọ̀wá rí ìyàn ké sí tí ó fún ọ lásọ kí ló kú ọ kù ó kírun bẹ́ẹ̀ ni o ọlọ́wọ́ sì gbà lọ́wọ́ rẹ̀ lẹ́ni tí fi ń sọ kí ni àkókò ẹnìkan ni wọ́n ti mọ́lé ẹ sì mọ gadrúmù àwọn ọlọ́pàá wa bíi tọ́ílẹ̀tì ni àbí ẹ má ti wọbẹ̀ rí o èmi ò wọbẹ̀ rí tèmi ṣùgbọ́n ẹ má ti wọbẹ̀ rí tọ́ílẹ̀tì ilé ó tún níìtì ju gadrúmù àwọn ọlọ́pàá lọ ok wọ́n wá lọ́ọ̀kì yàn yín ni yálà ọ̀sẹ̀ ni o yálà ọ̀sẹ̀ ni o wọ́n sá lọ́ọ̀kì yàn yín ni. ọba sọ fún ọlọ́pàá pé ẹ dákun mo fẹ́ kírun ọba ni you want to pray eh, pray inside now. kò lọ gba kọ́kọ́rọ́ tó fi ṣe kí ni tí ó fi ṣe ọlẹ̀ tó fi bọ́ síbi àyè tó mọ́ èyí àlùwàlà òòrí ṣe ìmọ̀ra nìyẹn o mọ́jẹ̀mú ni èyí àyè tó mọ́ ok àyè tó mọ́ nìkarùn ìmọ́ra àti àyè tó mọ́ so àyè tó mọ́ ò rí àní àníyàn sí lára májẹ̀mú kò sí nínú májẹ̀mú orígun irun ọ̀ranyàn irun ló ń wà ohun tá à ń pè ní májẹ̀mú rèé májẹ̀mú ni nǹkan tó gbọ́dọ̀ wà on ground kó o tó ṣiṣẹ́. ó máa ń jẹ́ outside iṣẹ́ yóò jẹ́ outside iṣẹ́ níyà ara iṣẹ́ ló wà ní tiẹ̀ ó kí lúrì ara iṣẹ́ níyà rẹ̀ wà ló máa wà ó fẹ́ kí astri tó ṣe oníníyà máa wà but when we call something conditions shurut shurut ó ní nǹkan tó dá sí pé ó gbé iṣẹ́ tó fẹ́ ṣe ó gbèrò tí ó ti wà ti wà nílẹ̀ iṣẹ́ lọ́wọ́ àkùtọ̀ fẹ́ ṣe ìyẹn máa ń pè ní ni o májẹ̀mú ìbàjẹ́ májẹ̀mú ìbàjẹ́ májẹ̀mú orun ìbàjẹ́ májẹ̀mú àwẹ̀ ìbàjẹ́ zaka ìbàjẹ́ hajj àwọn tó ti grand kò tó wá bọ́ sínú iṣẹ́ tó fẹ́ ṣe òun tó on grand ni ó ti wà ní mímọ́ kì í ṣe lórí irun lóṣẹ̀ mọ́sálùwàlà ó ti ṣe é nù rẹ̀ àbí sẹ́lótéèpù ọmọ tí yẹn máa sọ ìyẹn máa ìyẹn máa sọ tójú rè tó tó o bá ti rí kíkàlámù kó wọnú gòtà.